adúpẹ́ fún wọn lọ adúpẹ́ ní ẹ̀ka sí apárọ̀pọ̀ gbóná alhamdulilayi rabbil mi, asadi ọlọ́run bá kó ní ọdún èso ẹni ẹ̀fọ́ ní ìgbẹ́ kọ́lọ́mù ti kọ́ra ẹni gbèsè ayé wa àtúntò abẹ́rẹ́ wípé àtẹ náà ní orúkọ ọlọ́run ọba aláàánú jùlọ ọba oníkẹ́ ọba tó tún ní kí á máa bẹ́lẹ́fẹ́ láì ní ọba náà ní adúpẹ́ fún òun náà ní ọba tí a gbàgbọ́ tọkàntọkàn ọba tí a gbára lórí gbogbo ǹṣe wa ọba tí a ń wà lọ́dọ̀ lórí gbogbo nǹkan àdáwọlé wa ó kéré ní ó tóbi ní inú sánmà àtilẹ̀ ẹ̀yọkàn ní kòkó méjì kò ló ń gbọ́ lọ́ba kan ọba yìí náà la jẹ́rìí pé lẹ́nì náà bá a sì máa ń jẹ́rìí gbogbo gbà bẹ́ẹ̀ la jẹ́rìí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba yìí ní ṣiṣẹ́ ní ṣe ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run orí àjẹtọ́ ọlọ́run kọ́ máa bá anábọ̀ Muhammad bá a sì tọrọ látọ́nu gbogbo àwọn ànábì ọlọ́run láì yọ ẹnìkan kan lẹ́nu wọn bẹ́ẹ̀ látọ́nu gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì tọkàntọkàn tí wọ́n gbàgbọ́ lẹ́gbàtọ́ lọ́wọ́n bá sọ di òjíṣẹ́ ọlọ́run tí tọ́lọ́run yóò fi jogun lé ayé ti mẹ́mẹ́ abẹ́lọ́wọ́n bá Allah ẹ̀tẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ tẹ́yìn tẹ́yìn ń gbọ́ mi agbègbè wọn mùsùlùmí àti orílẹ̀ ayé abẹ́ ọlọ́run bá ìkẹ́ ọlọ́run lọ́lọ́run tí kọ́lọ́run tí kò máa jẹ́ tiwa náà kọ́ máa jẹ́ ti àwọn ọmọdé máa wá kọ́lọ́run bá kó dé kí á rí ìyọ́nà ọlọ́run bá láyé àti ní ọ̀run wọn ṣàṣìbẹ̀ lẹ́ni atọ́fẹ́ tẹ̀síwájú nu kútùbà wa ti ní níbi tí a fọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ látara ìmọ̀ràn àwọn àpẹnisí àkíyèsí gẹ́gẹ́ bí ojúṣe fún àwọn adájọ́ mùsùlùmí lórí ibi tí ọ̀rọ̀ olúwadé dúró dé gẹ́gbà sí mọ̀ gbogbo aláti gbà yí pé lọ́sẹ̀ tó lọ ńlá dìbò àkọ́kọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò ọlọ́run ètò náà ọyẹ wọ́n ti gbé sígbà míì àwa ń fún wa nímọ̀ràn gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere tá a gbọ́dọ̀ bá wa náà ní ojúṣe tá a gbọ́dọ̀ ṣe alimuwaatinu sọọlẹ ẹnba ti jẹ ọmọ òde rere aga tuntun wa tatun wa kura ni mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ yìí pé ìròyìn tọ́lọ́wọ́ bá aleke ọlá fi ròyìn wa ó gbọ́dọ̀ mọ̀ abẹ́lára ń gbogbo gbà àwọn àròyìn náà pọ̀ ọ̀nà Al-Qur'ani Karim ṣùgbọ́n ìdí mo fẹ́ tọ́ka sí náà ní ìtọ́lọ́wọ́ bá sọnù Suratu al Quran chapter three verse one ten tọ́lọ́wọ́ bá ń sọ báyìí kuntum khayra umma kuntum khayra umma ọlọ́nlẹ́yìn mùsùlùmí ẹ̀yọ́ ọmọlẹ́yìn anabi Muhammad ẹ̀yin lẹ dáa jù níjọ ẹ̀yin lẹ lóore jù nínú gbogbo òjòrílẹ̀ ayé kí fi lóore kìí sì làákà ìlẹ́nìjọ àwọn lọ kìí ṣe wà níbẹ̀ lára yín tí ó sì lára àwọn yòókù kìí sowó lẹ ní kìí sagbára lẹ ní ṣùgbọ́n kí nìkan náà ó kù jáde lè na àwa la gbé ń dìde látọ̀dọ̀ wa wá sọmọ ẹ̀dẹ́ nìyẹn amúyíjáde láàrin ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni ẹni ẹ̀sà ni yín òkúrújáde ẹni akhrajakum Allahu linnas ọlọ́run lóhun yín jáde fún aráyé kí ẹ máa jẹ́ àríkọ́ṣe lórí gbogbo nǹkan ẹ̀rí kí wọ́n á ní wàdà àmàbálára yín ta'muruna bil ma'ruf oníkẹ́ dáadáa mà eléyìí ní jẹ́ dáadáa tọ́lọ́wọ́n bá fẹ́ eléyìí ní dáadáa tí àwọn ànábì ọlọ́wọ́n bá mú wá eléyìí ní dáadáa nú ẹ̀sìn tá a bá fẹ́ lólé ayé rí tá a fẹ́ sọ̀rùn rí ẹ da dáadáa mà ẹ sì máa ṣe dáadáa ẹ tó máa pa wọn láṣẹ dáadáa wọ̀dàní hàwọn àmì mọ́ńkàr bákan náà sì dá aburú mọ̀ pé aburú eléyìí ilé ọ̀dà kọ̀tọ́ leléyìí ẹ dá kọ̀tọ́ mọ̀ lẹ́yìn náà ẹ ń jìnnà sí kọ̀tọ́ ẹ tún láwọn ẹ̀kọ́ nídìí kọ̀tọ́ wàtúmọ̀ bẹ́ẹ̀ wa tu'minuna billah ẹ tún wá ń gbọ́ náà bá yín gbọ́ ẹ̀rí al-amru ma'ruf wa nahy anil munkar wal-imanu billah ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ kọ̀ bàjẹ́ àti ìnígbàgbọ́ sọ́lọ́n gbogbo gbà òun náà lẹ́fi lóore àwa tá a bá sì kéwú a ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lò ń bẹ̀ fíìlì mọ̀dọ́rí ni fi'il mudari yufidu alisimurariya continuous tense tí ò ní dóńgbà kan ta'muruna bil ma'ruf wa tanahawna 'anil munkar wa tu'minuna billah àṣẹ dáadáa tẹ́ ẹ máa pa gbogbo gbà ni ìbàdàn tẹ́ ẹ máa pa gbogbo gbà ni ìgbọ́dọ̀ wọn bá gbọ́yìn gbogbo gbà ni kò dúró títí dẹ́bi wá bá ọlọ́run ìtọ́ka kanu tọ́dún wo náà Karim. Quran chapter two surat al-Baqarah ayah one round forty three olórí kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a alan-nas wa yakuna ar-rasulu alaykum shahida olórí bẹ́ẹ̀ lásán ní ìjọ wọn tó wọn sì ìjọ tó dúró déédéé ìjọ tí kan bọ̀ kan ẹ̀rì àwọn alágbèyìn kalẹ̀ bẹ́ẹ̀ litakunu shuhada'a alan-nas kẹ́lẹ̀ bá a jẹ́ olórí fáwọn èèyàn wọ̀yàkúnà rọ̀ṣúlà lẹ́kùn ṣẹ̀hídà bánàbí náà ṣe jẹ́ olórí fún yín kẹ́ ẹ darí ọmọ ẹ̀dẹ́yìn bánàbí náà ṣe darí yín hada rasulillahi sallallahu alaihi wa sallam ummatahu bil qur'an karim wa darí ayé ó darí àwọn ọmọlẹ́yìn ẹ̀ pẹ̀lú al-Qur'an karim rẹ̀ tó gbígbà tí ń lọ òun tàràkìtò fi àmúrẹ́yìn lan tadillu ma tamsakum bihi ma kitab allah wa sunnati rasulih kitab allah wa sunnati rasulih sallallahu alaihi wa sallam ó ní mo fi nǹkan méjì lẹ̀ fún yín tí n bá sí láàrin yín mọ́ ẹ ní sọnù láéláé dábàá ti so mọ́ nǹkan méjì náà kitab allah wa sunnati rasulih tí ọlọ́run àti súnà òjíṣẹ́ rẹ̀ quran tí ń bẹ lọ́wọ́ wa lẹ́ni súnà ànábì tí ń bẹ lọ́wọ́ wa lẹ́ni náà ni ànábì lólé ayé imam malik lọgba ọ̀rọ̀ wa ni muwatta adi ta kanyẹ bẹ ni muwatta imam malik rahimahullah kitabul qadar torí díẹ̀ láti ìjẹjọ làdé fúnra wa nímọ̀ràn ibi tá a dé lórí ìmọ̀ràn òun náà ni tọ́rọ̀ bá da báyìí ká ké lọ bọ́ lọ́hùn ká lọ sọ́dọ̀ lọ́hùn duwa Allah atadarru ilayhi walujuu ilayhi inda shada'id kí a ra wọ́sọ́lọ́hún ká tẹ́wọ́ sọ́lọ́hún ká dúró bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ ká dá sọ́dọ̀ ẹ̀ ń gbà bá wà nù sọ̀rọ̀ báyìí torí pé baladuna fi mushkila baladuna fi mushkila ìlú wa ń bẹnu sọ̀rọ̀ tá a bá ní tara wa jẹ́ ìlú wa ń bẹ inú ṣòro ọlọ́run nìkan ló lè yọ wá kó inú ṣòro náà káké pé ó ti kọ́ alẹ́ kọ́ ó ní odò ó ní ẹsẹ̀ yìí gbéra kọ́ ìnà lẹ́dí ẹsẹ̀ kìbúrà ní ibà dáṣẹ̀ ìdíkùnú jà ń nà màdà kiri sọ́dọ̀ gáfìrì sísè wàkọ́ lọ́rọ̀ bókò odò ó ní ẹsẹ̀ yìí kọ́ ọlọ́ọ̀bá yín sọ fún yín pé odò ó ní ẹ pè ọlọ́run àtẹ̀jìbò lakọ̀ èmi máa dá yín lóhùn iná lẹ́dí iná sẹ́kìbúrà ní ìbàdà tí ládùn ajá ń sì gbéraga tí wọ́n pè mí ọlọ́run sàyẹ̀dẹ̀kúnà jahannama dakhirin wọ́n wọnú jahannama lẹ́ni yẹpẹrẹ ni àṣé bí wọn bá tún pè ọlọ́run yà ń bẹ́ńbẹ́ ana Muhammad sasala ó gbogbo ẹnikẹ́ni tí ó bá máa pè ọlọ́run ọlọ́run ọba ó bínú sí láàbìrì ahmiyatu dùá ahmiyatu duha fil islam pàtàkì àdúrà ní islam wa khasata inda shada'id agàgàǹgbà bá wà nínú sòrò bí a ti wà ń bẹ̀ torí ẹ lọ́ba fi ń sọ ìtàn àwọn ẹni ìṣáájú fún wa àwọn tó ti lọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run fún àpẹẹrẹ suratul an'am Quran chapter six ní àyà forty ló ń ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nkọ́l ọlọ́rẹ́ anábì sọ fara yé àrídàkùn ẹ̀yin èèyàn kí lẹ fẹ́ sọ bóòlù fẹ́ rí fún yìí ìní àtàkùn àtàbùn lọ́ọ́ tó ẹgbẹ́ ìyá ọlọ́run látọ̀dọ̀ ẹ̀ wá bá yín àwọn àtàtàkù sáà tàbí àlìkí àmà tá à ń sọ pé ń bọ̀ lọ́ba dé àgéra lẹ́tàdì òun àgéra lẹ́tàdì òun ṣé nǹkan míì lẹ́yìn ọlọ́run lẹ́pẹ́ ní ìbéèrè ni ọlọ́run ní ìrọ̀ àná ìsọ̀fára yẹsẹ̀ kí lè rí sí i ẹ sọ fún mi tíyà ọlọ́run bá bá dé látọ̀dọ̀ ọlọ́run. tàbí àlìkíyàmà tá ń pariwo lọ́ba dé lójijì àgẹ́rà láì tàdé òun tẹ ní nǹkan lẹ́yìn ọlọ́run ẹ̀rí nǹkan tó ń sọ di kí ẹ bá jó lódodo tẹ ní nǹkan ọlọ́run wa dá fún ara rẹ̀ ọlọ́run òun mọ̀ mọ̀ yín mọ̀ mọ̀ yín. ẹ ní pé nǹkan mi àfọlọ́hún ẹ pé nǹkan mi àfọlọ́hún fọyọ́kṣìfò máa tàdé àwọn ilé wá torí ẹ pé yẹn wù yóò sì mú kó yóò sì mú kó ha máa nígbà tí sòrò ẹ gbàgbé nǹkan tí ẹ fi ń jọ kan àwọn àgbàlagbà àwọn ń kọ alẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ fún alápèjúwe wọ́n nígbà mí ń bẹ àwọn èèyàn máa bọ̀rọ̀sà lọ́wọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn oníṣàngó tí wọ́n bá ń bọ Ṣàngó wọn lọ́wọ́ tí àrá wá sán lójijì kárárárá kó wọ́n ní wọ́n ní Olódùmarè o wọ́n ní Ṣàngó kọ́ ló ń pè yẹn ọba tó ní Ṣàngó ló ń pè ó ti gbà pé Ṣàngó tó dúró ti alólódùmarè o ọlọ́run ní pè é ó kọ́ tí ń jẹ́ lọ́dọ̀ tiwọn nù ó ń jẹ́ Allah lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ́dọ̀ ti olódùmarè ó ti gbàgbé tí ń sìn ẹ̀rì ọlọ́run ní wọlọ́kùtà sẹ́nà ilẹ̀ ọmọ mi kọ̀bìlíkà ọlọ́run rẹ̀ àná Muhammad a ti rán àwọn òjíṣẹ́ oríṣiríṣi síwájú kó dé sí àwọn àjọ oríṣiríṣi afẹ́ pìtàn fún ẹ fàkàtìnáhùn bìlìbà sáì wà dọ̀rọ̀ àwọn àjọ oríṣiríṣi dára àwọn òjẹ́ sì yìí nígbà tí wọ́n gbọ́ ọ̀nà sáwọ́ ọlọ́wọ́n bá lẹ́nu àwọn ọlọ́wọ́n bá gbá wọn mú bìlìbà sáà pẹ̀lú ìpọ́njú wà àti ìnira ọlọ́lá gbá wọn mú pẹ̀lú ìpọ́njú àti ìnira torí kíni láàlẹ́ yàtọ̀ dọ̀rọ̀ àwọn láàlàmú yẹn tọ́tọ́ raun bóyá wọn adúrẹ́ bẹ́ẹ̀ wá síwájú àwọ̀ lọ. àṣeǹgbà mi ń bẹ tọ́lọ́ba fi pàjọ́ múyàn tó fi nira kán kó lè rìn padà sọ́dọ̀ ẹni. ẹlòmíín bẹ kò bá ti mọ ọlọ́run tí ó bá sí nira. ìnira lójú ọmọ lóhùn ẹ̀rí lọ́nà láti jẹ́ òun súnà wọ́n bá yẹ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyàn tí ìnira wọlọ́ba ti dé tí wàhálà kan bá ti wá dé bá tọ̀dọ̀rọ̀wù ọba padà sọ́dọ̀ àwọ̀ ọlọ́run ó dúró bẹ́ẹ̀ fa ó dúró bẹ́ẹ̀ síwájú àwọ̀ ọlọ́run á sì múra yẹn kú ẹ̀rí ọlọ́run tó bá ṣe pé ọmọ ìdíyàn bá mọ̀ pé tí iná bá ti dé ọ̀dọ̀ wọn ọlọ́run lè hàn padà sí ó lọ tọ̀dọ̀rọ̀wù wọn bá sì padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá padà sọ́dọ̀ wọn ọlọ́run wọn ọlọ́run bó sì mú kó fún wa ọlọ́run pé kí ni àdáwọ̀ máa nìyà wàlá kí n kọ́ sábẹ́ kòlóbù ṣùgbọ́n kọ́ ọmọ ẹ̀dẹ́yà máa ń lé ọkàn rẹ̀ á dí wọ́sẹ̀ yẹn láwọn ṣe tọ́ máa kanu àmàlù nítorí pé àṣetán ó dúró tọmọ ẹ̀dẹ́yà ni máa ṣe ń so máa bá ń so máa bá ń mọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ó ní àtìgbẹ́yìn gbẹ̀yìn tí ó fi ti wọ́ pọ̀tò ṣùgbọ́n bá jẹ́ mùmí ní ọba ti rántí ilé tọ̀dọ̀ rákù á padà sọ́dọ̀ ọlọ́ wo inú súrátù Araf Quran chapter seven verse ninety four ọlọ́run tún bẹ̀rẹ̀ pé wọ́n máa sẹ́nà fi kọ́rẹ́tì mi nàbí yé ọlọ́run níra ní Muhammad àwọn ọlọ́run àránṣẹ́ sí ìlú kan kárán ànábì kan sílùú kan ńgbà tí ilé yóò bá gbọ́rọ̀ sí wa lẹ́nu ilà àkàdínà àlà bìlìbàṣà ìwàdàrà níta máa ṣe ni pé àwọn aráàlú yìí á gbà wọn mú pẹ̀lú ìpọ́njú àti ìnira láàlà ń yọ dọ̀rọ̀ àwọn bóyá wọn atara bẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹbọ lọrun ṣe ń sọ gbogbo gbà ó sábẹ ká padà sọ́dọ̀ Ọlọ́run fún mọba dẹ́nà màkánà sẹ́yìí yàtìlẹ̀ àsànà lẹ́yìn náà a wà á pààrọ̀ aburú tí ń bẹ lára wọn á dàda pààrọ̀ torí pé wọ́n ṣe kí ni wọ́n padà sọ̀dọ̀ ọlọ́run ada abawo tó wọn lọ́n bó fi yá fi wọn wakọ́ọ̀lù kọ́dùmá sábà ànàdàrà wàsàrà tó máa sọ pé irú ìṣẹ̀lẹ̀ náà irú ìṣẹ̀lẹ̀ sáwọn bàbá wa ìpọ́njú máa wọn náà fún àkàtúntàn bàgàdàtà ọlọ́run nítorí díẹ̀ ọmọ ẹ̀dín àti ọba gbọ́ sún wọn lẹ́nu òjijì ló mọ́ ń gbámú wọn lọ ẹ̀sùn nígbà tí o tẹ̀ ní mọ̀ ọwọ́ ni tó bá ti wá rí bẹ́ẹ̀ àfi ká mú wọn lọ́n ọwọ́ ni wàlọ́ àná alàlùkùrà tó bá pa aráàlú kan tó bá pa aráàlú ní àmọ́nù wọn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wàtákàó tẹ́sí payọ̀ ọlọ́run lafatana alayhim barakatun minas ọlọ́nla ṣe pẹpẹ ọ̀rọ̀ fún wa láti sánmà àtìlẹ̀ wàlá kẹyìn kàdàbù tí wọ́n máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ara àdó àwọn èèyàn wọn kọ́ra ọba nírọ̀ fún àfàdínà ohun bí máa ka ní yàtìsíbò torí díẹ̀ láti máa ń gbá wọn mú dáadáa ìpín pé ọ̀rọ̀ ọlọ́ba nírọ̀ láìsí méjì ń bẹ àti rí àwọn àyà yìí tó ń dá padà sọ́dọ̀ ọlọ́run kí àwa náà pè ọlọ́run ní ayé jọ́hún àwọn tí a ànábì bá ló gbà sallallahu alaihi wasallam tí wọ́n ń pè ní kufaru Makka mushiriku arab mushiriku arab àwọn kèfèrí Makka àwọn ọ̀sẹ̀bọ̀sọ́lọ́hún lárúbáwá wọ́n mọ wọ́n mọ ọlọ́run láwọn ọ̀nà kan lénìí táwa tá a pera ní mùsùlùmí gan-an tá a mọ ọlọ́run bẹ́ẹ̀ gbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tí ìmọ̀ ọlọ́run ọba wọn ò ti pé kò sọ́wọ́n di mùsùlùmí òyọ̀pọ̀ ní kò ní kèfèrí níjọ́ kan àbáwa abdullahi àbí àbáwa muhammadu abdulwahab rahimahullah ó wá sọnù tí a rẹ̀ kan ó ní òun òye sáwọn àti àpàrà wọn ní mùsùlùmí lẹ́nu wọ́n sì wòye sáwọn kèfèrí dáná bíbá lò ó láwọn kèfèrí tó ní láwọn abìkan wọ́n máa sanju mùsùlùmí àbí akẹ́bẹ̀rẹ̀ àná láwọn abìkan máa sanju mùsùlùmí ò ní lọ ó wá mú àpèjúwe méjì wá káwọn náà wá wá àpèjúwe méjì tó mú wá ilé ní ó náà kẹfẹ́rí mọ́kà nígbà tí kàábà wó lábala kan tí wọ́n fẹ́ tún kọ́ ilé ọlọ́run la fẹ́ kọ́ yìí ọlọ́kan wá dé láàrin wọn ó ní ẹ wá o ilé tá a fẹ́ kọ́ ilé ọlọ́run ni o gbogbo owó tọ́nà ọba ti nífẹ̀ẹ́ sí ẹ má mú wá o owó ọtí àfẹ́ ń bẹ o owó èlé àfẹ́ ń bẹ o owó jìbìtì àfẹ́ ń bẹ o àwọn tí ń ṣe aṣẹ́wó àfẹ́wó wọn o gbogbo àwọn tí ń wọṣẹ́wọṣẹ́wọṣẹ́ àfẹ́wó wọn o wọ́n ń ka àwọn owó tí wọ́n fẹ́. owó tó wá jí ojú owó ni a fi kọ́ Kaaba kò wá ká ọ̀bí tó ká náà ni a kọ́ dé ibi tó yẹ kó dé ti lọ́ àjìrí ibi tí wọ́n fi fẹ́ǹsì tí wọ́n fi fẹ́ǹsì ẹ̀jẹ̀ mọ́sífẹ́ǹsì ẹnu àlá rẹ̀ nu ṣùgbọ́n wò halal táwọn ará Maka ní ibi ọkọ̀ dé nu lọ́gbẹ́ngbà tó di ayé anabi Muhammad anabi nsọ́fọ́ Aisha nsọ́yí ó ní Aisha ní báyìí pé àwọn ará mọ́kànsẹ̀ ń kefere kẹfìrí ìbá sì wó ìkaaba yìí ìbá fi síbi ibi tí Ibrahim fi sí ṣùgbọ́n tá a bá lọ wó ìkaaba yìí nísìnyí ilé yà á wọn a máa wo láwo tó wo wọn a máa wo wọn lọ́nà ti wo wọn máa wo la wá ní níyì mọ́ torí mo fi ilẹ̀ pa káwá gbélé ní abẹ́kọ̀ mọ́sálásí ẹni wá james ọgbà mike ó ní mọ́sálásí abẹ́kọ̀ yìí gbogbo ẹni tẹ́ ń ta ọtí àfẹwò yín gbogbo ẹni olówó èlé àfẹwò yín ẹni tẹ́ ẹ jalè owó ìjọba àfẹwò yín sáàrówó nínú àwa àtàwọn kèfèrí lọ́sàn-án. Ewu wo bí wọ́n ṣe bá ọlọ́run balùwẹ̀ ilé owó fi ń masá àwọn owó já gan jẹ owó já ti já ti kódà àwọn olówó burúkú iná láàmú yin jù láàmú kására sí wọn ọlọ́kanu ẹlẹ́ẹ̀kejì wọ́n náà rí náà ó ní ń gbà tí bá wọ́n máa mọ ọlọ́run wọ́n máa ké gbọ́lọ́ nìkan wọn èpè ké wọn kì í pé wọn kì í kígbe nǹkan míì àfọlọ́ ó ṣùgbọ́n ń bàtàrà bá rọ̀ wọ́n tí ó bá sí wàhálà ìgbà ẹni a máa ké pé nǹkan míì yàdíwó náà lọ́ha subhanahu wa ta'ala mukhlisin lahu ad-din fi darra wa yushrikuna ma'ahu fi ó ní gbàmbá wà nínú ìpọ́njú ọlọ́ni kan wọ́n máa pè tẹ́ bá ti wà nínú rọrùn ní a máa ṣẹbọ sọ́lọ́hun ó gbà mùsùlùmí òde òní wọ́n bẹ́nu ìpọ́njú wọn pẹ́ lọ́hùn wọ́n bẹ́nu dẹ̀kùn wọn pẹ́ lọ́hùn ẹ̀dẹ́ máa rí tẹ́ wà nínú mọ́tò títáyà bá fọ́ lójijì tàbí dírẹ́fà ní bírèkì òmùmọ́ wọ́n máa wò ó orí ìyá mi ò alájọbí o ṣéwu o mùkádàmù o jésù o ǹjẹ́ máa gbọ́ nìyẹn kẹ́tọ́ tó jésù Allahu Akbar la ilaha illallah yóò wọ́n ọ̀rọ̀ ń sọnù súrátù Yunus branch chapter ten ayah twenty two ọlọ́run wà lẹ́nu ìṣe yírùkún fìlìbárù wal bahr ọlọ́run lẹ́yìn èèyàn kẹ́ ẹ máa lọ lórí ilẹ̀ mọ́tò lẹ́ńgún ni bẹ́ẹ̀ ló gbogbo tí máa ń rìn lórí ilẹ̀ tẹ́ ẹ máa ń wọ̀ yẹn ọlọ́run ló ń mú jẹ́ ó jẹ́rọ̀ ọ̀hún tó ń bá ní ọmọ lọ́mọkọ lọ́mọ náà ni ilẹ̀ tẹ́ ń rìn ló ń bá ní kó gbé yín yóò gbé yín náà ni òun ṣe máa lọ lórí ilẹ̀ rọrùn wàlẹ̀ bá àti máa lọ lójú omi ẹ̀rì ọlọ́run àgbà ìlà kóńtò fèlèfòlèkì ọlọ́run gbà mí bẹ́tẹ́ bá ń bẹ́nu ọkọ̀ ojú omi ńlá tafẹ́rẹ́ dáadáa afẹ́rẹ́ tututu tó bá fẹ́ ọlọ́ni wàfáàrò bí ha gbogbo nínú àti àmì bẹ́ẹ̀ lójú ọkọ̀ ojúmi ni wọ́n máa dùn afẹ́rẹ́ tó ń fẹ́ afẹ́rẹ́ dáadáa ni kódà wà dáa máa ń wọ kẹnu tafẹ́rẹ́ bá ara bẹ́ẹ̀ lólólólólójú omi ni wọ́n máa dùn ọlọ́ni jẹ́ àti àrí ọ̀nà ọ̀sìn fún mi ṣùgbọ́n gbà tí ó bá wọn n'i ní afẹ́rẹ́ tó fẹ́ tó tutù ní kó di afẹ́rẹ́ jì wọ́n jáwọn lè mọ́jú mi ń kúlì ní ìjì omi wa máa ń wá gbogbo ọ̀nà níwájú omi lọ́tún ìjì omi omi lẹ́yìn ìjì omi. yọ̀wọ̀n pé gbogbogbogbogbogbogbò nù kọjú ọgbà yìí pé ti bàwọn kò àbáyọ jọ́nà tó bá débẹ̀ dáwùláhà mùkúsánláwù dín ọlọ́ni kan ni wọ́n máa pè la ilaha illallah wàdáwù la sharika lahu la ilaha illallah wàdáwù la sharika lahu la ilaha illallah wàdáwù la sharika lahu. lẹ́yìn àjẹ́ tánà mi nàá rí wọ́n ní ọlọ́run tó bá ilé yóò wá nu wàhálà yìí lẹ́nu kù nẹ́nu mi náà ṣàkiri ah! a máa sìn ẹni a máa dúpẹ́ fún ẹni ọlọ́mọbàlá ma àǹjẹ́ ahùn tó ń bá ti wá là wọ́n tán wọ́n ti gbàgbé ìdáhùn yàgògbó náà lágbègbè rẹ̀ hàk ntí ọ̀yẹ́ kí wọ́n sinú tó máa ṣe. ntí ọ̀hún bí ìjọ́ ẹ̀ka bá wọn láàtún bá wọn ẹ wo tiwọn nígbà àpọ́njú tani máa ń pè nígbà àrọ̀rùn tani máa ń pè gbogbo sa wọn gbà àrọ̀rùn nígbà àpọ́njú mo pẹ̀lọ́ àwa lẹ́nu wá rẹ̀ àtìpà àgbọ́njú àtìpà rọrùn nǹkan mi là ń pè tẹ́ máa bá àtọ́lóhùn ṣàdúrà tẹ́ máa bá àtọ́lóhùn ṣàdúrà wọn náà bolókọ ọlọ́run ẹ wà pé kọ ọlọ́run tó ń fa kàkọ́gbọ́ àníyá jalijali ẹ wà pé bolókọ ọlọ́run ti jẹ́ jali wa kí ló sùn wẹ̀ lọ́dọ̀ lárúbáwá a ní ọ̀pá rẹ̀ nù kí ní jọ́pàá ara àwọn àdáadáa lẹ́nu gbàmí bàbá tó ka àwọn yàásí tán ẹ̀yin tẹ́ ní gádé makisuda kíní kan fọ́sùlù ọ̀sìn mọ́wùnú lànà wọn á ní kútùbà yàásí tó àṣà wákà wọn bàtọ́ sọ pé yàrá ka yà á ìlú yàrá ka yà ìlú sokolo náà jẹ yàrá ka yà ìlú yàrá ma ṣe rọhánì yìí ó náà nìjẹ́ bá ń bolẹ̀ ti gbọ́ yẹn àbábílà sára àbílà gbogbo wọnàwọnà yìí ní bẹ́ẹ̀ nu wútu bàbá tá a máa ṣe àfa àná sọmọ gàtọ a máa ṣe àmín àmín bí wọn sọ pé èṣù bí wọn sọ pé àmín àlìjẹnu àmín. yẹn náà ń pè aṣèrò dùá aṣèrò dùá ẹbọ tá a ṣe látara dùá torí díẹ̀ ọlọ́lá wa pè ọlọ́run là á gbé àti wá rí nísìn bá a bá wà nígbà ṣòro tálọ́ ẹ̀ka ké sí tábà wà nígbà rọrùn tálọ́ ẹ̀ka ké sí Allah ní òfìsẹ́ yìí pé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ alẹ́ kọ̀ tó pọ̀ onírẹ̀ mùsùlùmí nígbà àjọba ti sùúrù rárá gan làdúrà rẹ̀ pọ̀ pọ̀ dọ̀pọ̀ ó ní mọ ọlọ́run nígbà ìrọ̀rùn ọlọ́run náà mọ̀ ẹ́ nígbà ṣòro lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní àpọ̀nmílẹ̀ dògbẹ́ ni wọ́n ní ọba dàmí síwájú yóò tẹ̀lẹ̀ tútù súnà ànámi fẹ́ pé ńgbà tí o tẹ̀ tí ì sí pọ̀njú yẹn gan-an lẹ̀ ká máa bẹ́ jù ṣùgbọ́n gbà àpọ̀jú bá dé ká tó mẹ́nu bàbá yọ̀ dáhùn ni nínú àwọn nǹkan tí jẹ́ ká àdúrà mùsùlùmí ti gbà ó ní àdúrà tó ṣe nígbà ìnira àdúrà tí mo bá ṣe nígbà ìnira ó máa ń tètè gbà inú tó inú sọ́dọ̀ eh, námúlì ọlọ́run bá ń sọ mbẹ́ ní àyà sixty two ọlọ́run ní àmà yòòyé mọ̀tọ́rọ̀ ìdàdá àbí kìí ṣe pé òun ló máa ń jẹ́ pé ẹni ìnira bá mú ni nígbà tó bá pè wọn ọlọ́run wọ́yẹ́ tó so à tó wọn ọlọ́run bá àlekẹ́ ọlá ntí aburú ti ń bẹ lára rẹ̀ tó fi pè wọn ọlọ́run bá ìwọ̀n sì mú kó háù bó ṣe rí nìyẹn ẹ wo anabi Ibrahim alayhi salam níjọ tí àwọn kèfèrí sọ sínú náà ọlọ́run ló pè ó ké pe ọlọ́run ọba rẹ̀ Jibril dé ó ní kí ló ń fẹ́ ìrẹ́ Ibrahim kí ló ń fẹ́ ó ní ṣé látọ̀dọ̀ àbí látọ̀dọ̀ Ọlọ́run ó látọ̀dọ̀ mi ó ní mi ò fẹ́ kankan mi ò fẹ́ kankan asibi Allah wa ni maliwaki Ọlọ́run ti tó mi Ọlọ́run bá ti tó mi Ọlọ́run ni wàkúnná yánà rukuni baridan wa salaman ala ibrahim wa aradu bi kaydan fajana khasarin ọlọ́run náà wàlá pàṣẹ fún iná ìtì máa jó ni ní ara iná amukumẹ máa jó ṣùgbọ́n àti máa jó ni kò gbọ́dọ̀ jó ibrahim ọlọ́run náà wá sọ iná náà di àlàáfíà fún ọlọ́ni abu ní agbàlérò pẹ̀lú ẹ̀ àwọn náà bá sọ abu náà ète náà abájẹ́mọ̀ wọn lọ́wọ́. rere torí díẹ̀ níjọ́ tí Yunus alayhisalaam ti ń bẹ nínú ẹja nínú òkun lóru nínú Al-Kùránì Ọlọ́run ní òkùnkùn nínú òkùnkùn òkùnkùn àkọ́kọ́ ni pé alẹ́ ni òkùnkùn ẹlẹ́ẹ̀kejì pé inú omi ni òkùnkùn ẹlẹ́ẹ̀kejì pé inú ẹja ni olùwà pàṣẹ fún òlọ́nu ẹja pé ẹrú mi ní bẹ́ẹ̀nbẹ́ yẹn ò gbọ́dọ̀ sí nǹkan pẹ̀lú ẹ̀ nígbà tó kékeré pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin sọ̀rọ̀ wa mi lẹ́yìn rẹ̀ ọlọ́run mímọ́ rẹ̀ ọlọ́run mo ti ṣàbòsí báyìí ọlọ́run ní kí ẹja yẹn lọ pọ̀ sí pàkì ọlọ́run bá a ṣe wá ṣe fún Yúnúsì náà láàmú àṣùgbọ́n bá ti gba àwọn ọlọ́run bá gbọ́ pásì mọ̀ rí nìyẹn àdúrà táwa máa ṣe fún ìlú anabi muhammad kọ́ wa ibrahim kọ́ wa inú alukwani kẹrin tabalo wo suratul bakora quran chapter two ní aya one twenty six. anabi ibrahim alayhisalaam salam. tẹ́wọ́ sọ́lọ́run ọba rẹ̀ látara ìlú Mẹ́kà ọlọ́ni wọ́díkọ́lá ibrahim rọ̀bì ọlọ́ni anabi rárá yìí létí nígbà ibrahim ti ń ṣàdúrà fún ìlú Mẹ́kà fún ìrọ̀lọ́run ọba mi ìjẹ́lẹ̀ hàdà ìlú tí mo wà ń bẹ̀ sí Mẹ́kà bá ń ṣẹlẹ̀ ní baladan amina báńsẹ̀ nílùú fọkànbalẹ̀ wọ́rọ́sùkú aláwo mina samarati àwọn aráàlú yìí wọn yé sọ́gbìn wọn ò mọ nǹkan gbìn gbogbo ń tẹnu wá jẹ pátá mo fẹ́ kó o bá ń dàlú àwọn aráàlú yìí àdúrà kan one chapter two verse one hundred and twenty-six tàdúwò surat Ibrahim one chapter fourteen verse thirty-five thirty-seven ọ̀nà wàdí kọ́lá Ibrahim gba Ibrahim sọ báyìí pé rọ́bì yọlọ́wọ́ bá o ìjẹ́ alẹ́ hàdà lè balada amina bá ń ṣe lu iṣẹ́ ìlú mọ́kà bá ń ṣe lu ìfọkànbalẹ̀ ẹ̀rí ó sún sàdúrà lọ bẹ́ẹ̀ ngbọ́n tó tẹ̀síwájú onírọ́bà náà yọlọ́wọ́ bá o ìní asikantu mi zoriyati gbẹgẹrẹ bíi wáàdì gẹrẹ zẹrẹ ìdàbẹ́tì kalimuharam rọ ọlọ́run mo wá fi ẹbí mi kan ti sọ́dọ̀ ẹ̀ ń bì lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ lé ọ̀wọ̀ rọ́bà yóò kí mu sọ̀láàtà kẹ́lẹ́ bá a máa kírun dáadáa fọ́jà ilẹ̀ àfídàtà mi náà náà sì bá ń darí ọkàn àwọn èèyàn wá sọ́dọ̀ wọn táwọn ilé him tó ń wá síbí wọ̀sùkò mìíràn samarat bá ń soríṣi nǹkan tí ẹnu jẹ fún wọn làálà ọ̀hún yẹsùkúrò mọ̀ bó wọn dùgbọ́ fún ọlọ́run àdúrà nàbí Ibrahim ọ̀tọ̀rọ̀ fọkànbalẹ̀ sílùú Mẹ́kà. ọtọrọ oúnjẹ silu maka ìyẹn ní ọ̀kanú àwọn afẹ́sìn Dr. Wahba inu inú tẹ̀sílẹ̀ ń pè ní tẹ̀sílẹ̀ Munir nígbà tó tú àyà ìtàn tí kiri kọ́ nú àwọn àyà yìí inú sọ́ọ̀tù Ibrahim yìí wọ́n wá ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ń gbọ́sọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ مشروعي مشروعية مشروعية الدعاء للنفس والذرية والبلد ó ní bí níbí báyìí ó ní ọlọ́run bá fi ń kọ́ ayé pé ẹ̀sìn wa gbà láàyè kí a ṣàdúà fún ara wa ẹ̀sìn wa gbà láàyè ká ṣàdúà fún àwọn ẹbí wa ẹ̀sìn wa gbà láàyè ká ṣàdúà fún ìlú wa àdúà fúnra rẹ àdúà fún àwọn ẹbí ẹ àdúà fún ìlú ẹ ẹ̀rí tẹ̀sílẹ̀ wa àtẹ̀sílẹ̀ Munir volume thirteen ojú two hundred and sixty six. yẹ́n musa sọ fún wa ní jẹjọ náà gbanabi wa dé lu Madina sallallahu alaihi wasallam tí lu Madina gbóná máa mùsùlùmí ìnira mú wọn ibà dé wọn lọ ké gbàjarè báyìí ní Muhammad ṣé njó la padà maka mọ̀dínà yóò rọrùn àníbi wàá tẹ́wọ́ sọ́nà ọba rẹ̀ ó ní Allahumma ìrọ̀lọ́wọ́n bá wò habibi ilena madina afẹ́ kó o jẹ́ kí a nífẹ̀ẹ́ madina fífẹ́ madina sí wa lọ́kàn kàhó bìnnà maka kí bá a sì nífẹ̀ẹ́ maka aw aṣáda tàbí kó tiẹ̀ pọ̀ ju ìfẹ́ maka lọ wọn bá kan alahumma lọlọba wọsọ yìí ha ìlú madina yìí bá a ṣe nílò àlàáfíà bá a dà láàfíà síbẹ̀ wà bá àrùnà fi mú di ha bá ní fi àlùbáríkà sílùú madina yìí kódà tí máa ń tà fi wọn nǹkan bẹ́ẹ̀ bá ní fi àlùbáríkà sí dáńpé mudu wọsọ yìí ha àti sọ ha òṣùwọ̀n kan ní jẹ́bẹ̀ bá ní fi àlùbáríkà sí wọn kúlẹ̀ ọ̀ma ha ó ní kí ọlọ́run bá ka ìbá kó madina ọlọ́run sì kà kó n bẹ sọ yìí bukhari sọ yìí muslim mama bọ̀ náà gbanu muslim díẹ̀ àdúrà ànábì nu inú àdúrà rẹ̀ mí n bẹ sọ yìí bukhari sọ yìí muslim ó ní alahumma ìrọ̀lọ́ ọba ìjà àlùbìlẹ̀mọ̀dínà dìfà ìmọ̀ jàdá àbímọ́kà náà lè báraka mo fẹ́ rírẹ ọlọ́run ìlọ́po ìlọ́po àlùbáríkà tó fi sílùmọ̀dínà tó fi sílùmọ̀kà tó bá ń fi sílùmọ̀dínà ìlọ́po ìlọ́po àlùbáríkà tó fi sílùú Mẹ́kà ló bá fi sílùú Mẹ́dínà nínú àdúrà anábì míì sallallahu alaihi wasallam ó ní Allahumma ìrọlọ́ba barik lana fi madinatina ó ní Mẹ́dínà yìí bá ní dá orí rẹ̀ síbẹ̀ wá fi fìmárìnà àwọn èso wa bá ní dàlbáríkà síbẹ̀ wá fi múdìnà dáàbí wọn ọjà dáńpé múdù bá ní dàlbáríkà sí wá fi sọ yìí nà sọ aná dáàbí wọn ọjà wa bani falibarika si baraka dama baraka alibarika lori alibarika alibarika lórí alibarika ó ní alahuma ìrẹ ọlọ́ọ̀ba o ina ibrahim dadaji ibrahim abuduka ẹrú rẹ ni wanabi yuka anabi rẹ ni wakaliluka ọ̀rẹ́ ayò rẹ ni wa inni mina ti mu ń pè báyìí abuduka ẹrú ẹ mọ̀ ṣe o wanabi yuka anabi rẹ mọ̀ ṣe o wa inahu dájú ibrahim dáàlì mọ́kà ó sì àdúrà fún mọ́kà ó sì gba àdúrà rẹ̀ wà ní adìwò lè Madina ìbí náà ń sàdúrà fún Madina báyìí wọ́n lọ gbàdúrà Ibrahim mọ́kà ìbí náà wọ́n ń sàdúrà fún Madina báyìí bìtìlì máa dà á ka lè maka déédéé ru àdúrà tí ibrahim ṣe sí maka gẹ́lẹ́ èmi náà ṣe rú ẹ̀ sùlùmọ́dínà bákan náà wà mẹ́sìlẹ̀ ò máa hù bó tó wá sí lọ́pọ̀ ẹ̀ kejì sí déédéé àdúrà ìbùrọ̀mì tó ṣe sí mọ́kà mo ṣe sí màdínà mo tó wá fi rú ẹ̀ kù báwo ni bí ṣe máa ń ṣàdúrà yẹn wọ́n wá ní ọdọọdún náà máa ń ṣàdúrà ọdọọdún wọ́n ti nǹkan eléso tó ti jáde nílùú mọ̀dínà tó ti mú wá bá yóò tó ṣàdúrà yẹn wọ́n lọ́mọ tó bá wá kéré jù tó bá wà lọ́dọ̀ ànábì ló kùn lẹ́sẹ̀ kọ́kọ́ jẹ́ ńgbọ bá sàdúrà yẹn tán ọyà gbà ọ̀nà ọkọ̀ jẹ́ káyọ̀ kó tó máa jẹ́ sallallahu alaihi wasallam àwa ni ẹja sàdúrà sílùú wa wọn ní àdáda lẹ́nu sẹ́mi pọ́ tá a lùnù ọmọ wọn àwọn kan bẹ́ńtà ní ìsìn wọn lè wọ ní kí n a fún lù ẹ̀ akọ bí yàn ṣe sàdúrà nsúnà nàbìnrin ká sàdúrà fún lù ẹ̀ ni ó sì pàtàkì gan adi silamu wa fún yín bẹ́ẹ̀ sọ Bukhari sọ yìí Muslim mọ́sálẹ́mù Ahmad abiolóhùn mọ́sáyé ìbánirọ̀lúwa iná yọ lọ́hùn Ibrahim sàdúrà fún ọgbàdúrà rẹ̀ anamisa ayọ̀dá sùlù madina ọgbàdúrà rẹ̀ àwọn náà ń sàdúrà sí nàìjíríà masa gbàdúrà wa. wọ́n tọrọ ìfọkànbalẹ̀ sí àwọn ìlú méjèèjì yìí ó sì ṣe fún wa masa ìfọkànbalẹ̀ sí ìlú wa náà. wọ́n tọrọ oúnjẹ masa ìbánifọ oúnjẹ síbẹ̀ wọ́n láwọn ọ̀fà ìsàn àwọn náà ọ̀fà ìsàn bí wọ́n ṣe tọrọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run masa ìgbàdúrà tiwa náà látọ̀ rádà kọ́lọ́n